àdó sunkún bí egbére tọ́sẹ̀ nínú àdó kẹtan àdó yílé ọmọ padà àdó gbọ́n rìrì àdó mọ́wàá mọ́ hmm, nípa nǹkan oríṣi mẹ́fà tó jẹ́ wípé kò sí bọ́mọ ọkùnrin wọ́n bí ni o wọ́n fa gbẹgbẹ̀ bí ẹ̀ ni o kò sí bó ti wá fulẹ̀ sọ pé o pé tó lọ́mọ ọkùnrin tí kan ò ní sí ọ nínú mẹ́fẹ̀ẹ̀fà gbogbo ẹ̀yin tá a tẹ́ ẹ ti dá kówó jọ tẹ́ ẹ fi rà á akínyín ọlọ́run jọ bá lára mu ṣe àwọn pẹ́ẹ́lú mi lè rògùn one billion tí ó dẹ̀ ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ̀ ọmọ nílé iṣẹ́ tó ṣe oògùn yẹn wọ́n gbà wá ni wọ́n ṣe gbá nǹkan tà fún wa ẹsẹ̀ àtùrù ni òṣìṣẹ́ tó yẹ kó ṣe ẹ̀ tẹ̀lé tó yẹ kẹ́ ẹ̀ tẹ̀lé hmm, torí ẹ̀ mo ṣe wá dìde ṣe fídíò mo special fídíò ni nǹkan oríṣi méjì tọjọra wọn tí yàtọ̀ rẹ̀ ẹ̀ rí bí. ṣé kí ni tẹ̀ ń lọ́wọ́ mi ò flọ́ṣà Mm, tí ó fọ gbogbo tó jẹ́ gẹ́dẹ̀gẹ́dẹ́ ẹnu ara dànù òróró lọ jẹ ni ọtí ló mu ni ráìsì ẹ̀bà fùfú ojókòó ọwọ́ amọ́tò ó pẹ́ nu odò bí àwọn ará èkó ń bí gbogbo tí ó fọn tó tí ò da nínú àgọ́ ara rẹ̀ dànù tó ja nǹkan mi dànù báyìí tó rí ẹ wá wò ó wá sọ fún àwọn èèyàn tán bá mi sọ mo lè mi gangan ò fọtí rẹ tọ̀dọ̀ mi torí mi ò mọ tí ìsìn bọ́ ẹ̀yìn tẹ̀ mú ọ̀sán wẹ́wẹ́ rèé tọ́jẹ́ pé ho ẹ̀ wá wò ó ti rà tán lọ́wọ́ mi òun ẹ ti mo ṣe ń rọ ọsàn ìwẹ́ tẹ́ rọ sínú ẹ̀ nìyẹn ṣe wá rí lè tẹ̀ ń wò ní flọ́ṣà nítorí fẹ́ fara pẹ́ òun rèé ẹ rí wọn ṣe fẹ́ ṣe bí ẹ tán jọra wọn ẹ wá ń wọ̀n lójú ṣùgbọ́n nǹkan oríṣi mẹ́rin lọ jẹ́ nǹkan tó yàtọ̀ nú ara wọn eléyìí ló ṣiṣẹ́ fún àtọ̀sí tọlọmọkùnrin bá kó àtọ̀sí tán bá ní àtọ̀sí àìsàn burúkú ni iye ìgbà tí mo ti kó láyé mi ò lè sọ èèyàn ń kátọ̀sí bí ìbálòpọ̀ tóbìnrin kan tẹ́ bá wá kátọ̀sí látara rẹ̀ mọ̀ bu ó lè má jẹ́ bí ìbálòpọ̀ àwọn ẹranko bí oríṣi mẹ́tàdínlógún ẹranko bí oríṣi mẹ́tàdínlógún ló jẹ́ pé ibi tí wọ́n bá tọ̀ sí obìnrin tó bá tọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn obìnrin náà dojú abẹ́délẹ̀ ni obìnrin tó bá tọ̀ sí ibi wọ́n tọ̀ sí òun náà ni ajá tiẹ̀ burú gan ẹ má jẹ́ ìyànnà náà yẹn lọ́wọ́ ná ẹni tó bá rí ilé náà lọ́wọ́ mi o ṣiṣẹ́ fún àtọ̀ tó bá kó àtọ̀ sí tó ti lo fifteen days látara lára rẹ tó fẹ́ tọ̀ torí oko yún ọ tó ń gbọ̀n dì tí ó jẹ́ pé nǹkan kó tó di pé yọ jáde àbí nǹkan bíi funfun jáde lójú ààrẹ lọ́kùnrin àbí lóbìnrin tó bá lo kíní ọwọ́ mi tó bá ju tó bá lo twenty four hours kó tó tọ̀ dànù pèmí lọ́mọ àlè mọ́ ṣépè fún mi ntẹ́mi náà fi rẹ́rì ọ̀sán wẹ́wẹ́ hmm, mo máa ń ní dáadáa àtọ̀sí àwọn gbajúmọ̀ ni ẹni tí ọba já lọ́kùnrin yìí ni ọ̀nà tẹ́ tún fi lè gbà ní àtọ̀ sí àwọn obìnrin tí wọn ò kì í tábà tó jẹ́ pé aṣọ ni wọ́n fi nu ojú atán bá tọ̀ tán tẹ wá jọ lápọ̀tmẹ́ǹtì lóòótẹ́ tó wá torí pé òfẹ́ kó wòtẹ́ẹ̀lì ó jóná ọ̀sán owó one hour ọ̀kadà ló gbé wọn náà dé nú òrùn kó ṣe mọ́tò èsì ẹni tí wọ́n bọ̀ náà ọ̀kadà ló gbé wọn náà dé ẹ wá sáré ẹ̀ ń sáré torí pé kó wòtẹ́ẹ̀ mọ́ jóná ẹ sáré dàbòrò ayín kọ̀ wẹ̀ òwọ́ náà wẹ̀ kára yín tiẹ̀ kó tutù kó sílé náà ẹ sáré dàbòrò ayín torí pé ẹ fẹ́ waste owó hmm, ẹ ní àrùn alárùn ìrìn ìsinsìn sẹ́mọ̀ pé mo ṣe kinní kan fáwọn ọkùnrin níbi oṣù mẹ́sàn-án sẹ́yìn ní ìsinsìn mo kọ́ wa láṣìírí ó wà lórí YouTube channel mi ntẹ́ ẹ̀ fi ní kárùn alárùn ẹ má lọ báyàwó yàwó sókè ẹ lu mọ́gò kí wọ́n sọ pé kọ́sibí ti kán ní flọ́ṣà kínní àyè kọ́sibí ti kán lóògùn àtọ̀sí bẹ́ẹ̀ bá lọ báyàwó yàwó sókè tán lé mọ́gùn eléyìí ọ̀ràn o ẹ kàn para yín dànù o ònú orí lọ́nu o. tẹ wá dédé tó sì kẹta mo sọ fún yín pé gbogbo ẹ̀yin èèyàn tẹ bá flọ́ṣà yìí lọ́wọ́ mi ẹ pé mo ti rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti da kínní sí i eléyìí nínú òpolówó mi alákọ̀ọ́kọ́ mo lé gbòógì twenty seven àtúnwá ṣàwárí rẹ̀ síwájú alo thirty three àwa fi irinṣẹ́ gbàlódé nílùú Ìbàdàn òun la fi ṣe gbogbo kínní sí powder gbogbo egbògi thirty three ló wà lójú kan yìí ẹ wà àbúdé dé sí bíìmù kọ ọmọ kékeré ẹ bu ilé tọ́ḿbìlà ẹyọ kan déédéé kọ́ọ̀pù tó wà lórí ọtí ìbílẹ̀ yẹn ẹ bu ẹyọ kan ilé ẹ wà bu ilé déédéé sí bíìmù kọ ọmọ kékeré ẹ dà sí ẹ wà á dà jẹ ilé tọ́wá tọ́wá jẹ́ pabambari rẹ̀ rè àdóòrè tá a ti rẹ pẹ̀lú oyin oyin òrìjínà tá a jó ńlá dà sórí egbòogi tá a ti tírì yìí gbogbo egbòogi tá a ti tírì tó wà nù páwùdà yìí gbogbo ẹ̀ náà lọ wà ń bí a ṣe fún wọn ní mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn èmi gan ọba tó ní mí mo fi ṣẹ̀rí mi tí ìlú eléèrí hmm, mo ṣẹ̀ṣẹ̀ discover láti ṣe sí powder ni eléyìí ṣe pé ngbèyàn bá lu eléyìí tán lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́jọ́ kan àbọ̀jọ́ kẹta ló tún wá sọ pé o gbé lè jẹ ṣé o fẹ́ para rẹ ni ọ̀rọ̀ bọ́dà kan mo fẹ́ fi ṣe sample ara àwọn kọ́sítọ́mà ni ó dàbẹ̀ pé ọmọ kan ti gbá wọn látọjọ́ tó pẹ́ wọ́n wá lo flọ́ṣà bí òní wọ́n tún ṣe gbé pankokú náà lura nu wọ́n wá ti rún ọmọ rún ọmọ gbẹ̀mí ọmọ fẹ́ bọ́ lọ pariwo náà lé wọn jáde nù tẹ̀ wọ́n wá pè mí pèpèpè èmi wà lẹ́nu iṣẹ́ ìrìn kọ́ọ̀lù wọn gbé wọ́n á ní à ah, gbogbo kó ló ń ka wọn kódà ń ka wọn mọ́ bàrá àdì ṣé tó kó bá ń kànyàn sọmọdé bíi ọ̀pá ẹ̀yìn ni mo ní yọ̀ọ́dọ̀ pa wájú gbogbo ẹ̀ nǹkan kan náà ló ń ṣiṣẹ́ fún gbogbo ẹ̀ papọ̀ gbólóògùn bá ṣe ní kẹ́ ẹ lò ó ní kẹ́ ẹ lò ó àkọ́kọ́ rè bàbá rè tí gbogbo ọkùnrin gbọ́dọ̀ ní lórí tó ń jẹ àti tó ń mu flọ́ṣà lélẹ́ kó fi sọ́pọ́ọ̀tì ẹ̀ eléyìí ṣe tọmọ ọkùnrin máa ń lò lóòrèkóòrè tó bá fẹ́ para rẹ̀ dànù èmi gan tí mo ń ta gan eléyìí mo lè mọ́ lò láàrin oṣù mẹ́rin kí mo fẹ́ fi ṣe nígbà tí flọ́ṣà bá ti fọgbọ́n tí ọ̀dánú ara mi dànù tó kò mí le gbandi tí mo tì bọ̀ tí ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí mò ń ṣe tọmọ gan lé mi dìde fáfẹ́ náà tẹ wá ń fi fóònù disturb mi ẹ sáfẹ́ ní nọ́mbà yín ẹ lọ sórí péèjì mi Cosby TV and entertainment ẹ rí ẹ bá ti dórí péèjì òun rèé kò ń ṣe tó le láti mọ̀ ẹ ti ríbi tí àìkíní rẹ́ẹ̀dì wà yìí kọ́ yìí ẹ lọ sórí kọ́ yìí ẹ ti rí a gbé nọ́mbà wá tó bá ti gbé nọ́mbà wá nọ́mbà tẹ ẹ bá rí ń bẹ̀ ẹ pè nọ́mbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí ẹ wà ní káàdì ẹ chaàtì mi ní whatsapp màá dá ẹ lóhùn ọlọ́run ò ní fi àìsàn iṣan gbogbo tó ń mí lára wa tí ń fọ́nṣàn ọlọ́run bò ní fi dè wá mọ́lẹ̀ hmm, àwọn ọkùnrin a nílò láti tọ́jú ara wa bí bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni ní ọ̀fọ̀ fèrè ìyàwó èèyàn láfọ̀n